إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته nìkún olúwa ọba wa jùlọ wàhálà àkọrọ ìkẹ́ àti ìjẹ fún òjíṣẹ́ ọlọ́run anábíwa Muhammad sallallahu alaihi wa alihi wa salam inú àánú ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run tó jí wa padà sírílẹ̀ ayé ní òwúrọ̀ yìí òní náà ni ọjọ́ ta máa fi kíra àfágbani alàbámá Nasiruddin al-Albani kíra wọn tó sorúkọ rẹ̀ ní títí salatu nabiyyi sallallahu alaihi wasallam من التكبير إلى التسليم كأنك تراها báàbù tí àbí ọ̀rọ̀ tí a kà tán nínú ẹ̀ kò náà ni ọ̀rọ̀ tí ń sàlàyé fún wa nípa bó ti jẹ́ ọ̀ranyàn ká kọjú sí kíbla ìyẹn agbègbè Káàbà nígbà tí a bá fẹ́ kírun àpò ti mú àwọn ẹ̀rí wá lóríṣiríṣi tó ń túmọ̀ sí pé ọ̀ràn yẹn ni ká pàjú sí alqibla nígbà tí a bá fẹ́ kírun àyàfi bá já sí pé èèyàn ò mà èèyàn ò dá sí bíbá mà wọ́n gbàyàn láàyè láti gbìyànjú ẹ̀ láti wá ibi tí ti bíbá tọ́lọ̀ bá ní déédéé tí ìbáyìí ṣe déédéé níbẹ̀ yẹn ògùn tó bá ojú sí ọlọ́run gba ìrun rẹ̀ gẹ́gẹ́ bí táyà tí a fẹ́ sàlàyé fún wa sí ẹ̀yìn lọ́wọ́rọ̀ yìí ibi tí bẹ̀rẹ̀ ní alkiyam òun náà ni pé kéèyàn ó dúró kírun ó sì pọn dandan ó bá fẹ́ kírun ká dúró kírun àbí sílẹ̀ rí ó mú wa láti máa dúró kírun ká bá fẹ́ kírun page one thirty nípa ní alkiyam yẹni pé ìdúró tó bá fẹ́ kírun wakana sallallahu alaihi wasallam yasifu fiha qa'iman fil fardi wa tatawwu' i'tibaran bi qawlihi ta'ala wa qumu lillahi qanitin ani anabi sallallahu alaihi wa alihi wa pé máa dúró tó bá fẹ́ kírun filfardi wa tasawwur irun ọ̀ràn àyàn ni tàbí irun náà sílà nígbàtánà ìbá ti fẹ́ kí yóò dúró láti kí ni ọjọ́ àwọn ń dúró kírun yìí ẹ̀yẹ ti máa rà ní láti tẹ̀lé àṣẹ tàbí láti juwọ́ ju tẹ̀sílẹ̀ bí káwòlìhì tààlá fúnkúlù ọlọ́run tààlá tó sọ báyìí pé wàkómú lè láàyè kọ̀ọ̀nì kí ni pé ẹ dúró déédéé ẹ dúró fún ọlọ́run subhanahu wa ta'ala lẹ́ni tí ń tẹ̀lé àṣẹ rẹ̀ àbí lẹ́ni tí ń tẹ̀rí ra ọ̀nì tí in obedience ẹni tí ṣe bá fẹ́ kí wọn ẹ dúró fún ọlọ́run subhanahu wa ta'ala àwọn àfáà ní tí wọ́n gbà lérò pẹ̀lú wà kó mú lè láàyè kò náà ní pé ẹ̀dìdé dúró náà ní pé ẹdúró ń gbàtí kí kí wọn kó mú lè là náà ní pé ẹdúró fún ọlọ́run ìyẹn ní pé ẹdúró fún kí àwọn irun bákan náà kọ́ ní tíìmù kò náà ní pé kí ni tí ń tẹ̀lé àṣẹ tọ́lọ́run lẹ́ni tí ń tẹ̀lé tọ́lọ́run wọ́n wá ní kọ́ kọ́ ní tíìmù yìí ó kú sínú ìtẹ̀láṣẹ ànábì wa salam nípa gbogbo nǹkan tánà bí bá pa wá láṣẹ láti ṣe nípa ìrun nípa kí ni kòṣó kí ni ó farabalẹ̀ kí ni òrẹ́ra rẹ̀ lẹ́kú tẹ̀bá kí tẹ̀ra rẹ̀ bá nígbà tí bá ń kírun ọ̀sẹ̀ náà ta máa sọ̀rọ̀ nígbà tí bá ń kírun ìdí náà tó fi ara balẹ̀ láti mú gbogbo àwọn oríkìríkì ìrun yìí wá gẹ́gẹ́ bí anábìtì ṣe àlàyé ẹ̀ fún wa ṣùgbọ́n lóyìn kó sínú kó mú lè láàyè kọ́ọ̀nì tíì àwọn ìtumọ̀ rẹ̀ náà ni bí gbogbo iṣẹ́ kákìrù yẹn ní farabalẹ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìgbà náà ló kú sí inú àtàwọn ni wàá máa fi sọ́fà ṣùgbọ́n kánábì bá wà lórí ìrìn àjò ìkànnà yìí sọ́lé adára fìlátìhì ànábì máa kí ìrun lórí nǹkan àgùn rẹ̀ nínú owó ní náàfìlà ìrun náàfìlà bá wà lórí ìrìn àjò máa kírun náàfìlà lórí nǹkan àgùn rẹ̀ وسن لأمته أن يصلوا في الخوف الشديد على أقدامهم kódà ẹ̀ṣẹ̀ ní súnà gba ọ̀nà kalẹ̀ fún àwọn àlùmọ́ rẹ̀ láti máa kí àwọn tó bá wà nípa nínú tó bá wà lójú ogun tó máa kírun ará wọ́n wà lórí nìyẹn kí wọ́n dúró kírun wọ́n rìn lọ kàmá tàkọ́dàmà záàlì kàmá tàkọ́dàmà ìjọba ti sọ ilé yìí síwájú kó o gbàgbé lóṣù tó kọjá àfa mú àyè wá nípa bánàbí ṣe máa ń ojú bánàbí ti ṣàlàyé fún wa nípa wípé tàbá wà ní lórí ẹrù tó le àárín lọ ni a wà lórí nǹkan ọ̀gùn ni a lè kírun ni láti ṣẹlẹ̀ ṣàlàyé nípa ìrún ojú ogun àwọn ọ̀nà tá a máa gbá kírùn nígbà tó wà ní ojú ogun òun náà láfá fún lè fẹ́ sí ní ìbàyí bàdálìkà káwòlùhù tààlà àpá ní ọ̀rọ̀ tá a sọ yìí ó rí bẹ́ẹ̀ ìkàrà gbúrò ọlọ́run tó ààrẹ ga jùlọ tó ti báyìí pé fáàfìzó àdá salawat ní pé ẹ máa ṣọ́ àwọn ìrun yín ẹ máa ṣọ́ àwọn ìrun yẹn ni pé ẹ lójú tó àwọn ìrun àsọlàwàt ní ìbàyí náà ní ti salawat lọ́fọ́ọ̀sì ẹgbẹ́dúkọ àwọn ìrún wákàtí márààrún àwọn tí ìrún ká máa kí àwọn èyí tó jí ọ̀nà yàn wákàtí márùn náà ni ìrún zor asr maghrib ìṣá àti ìrún àsùbà ó ní àsùbàwá àti ìdíkà yẹn rí fẹ́ sílẹ̀ ní ẹ mójútó àwọn ìrún wákàtí márààrún yín wọ́n wá ní wọ́sùbàwá àti ìwòsàn wọ́n wá ní àti ìrún àárín gbùngbùn ẹni pé wọ́n wá mójútó ìrún àárín náà sọlátòwú sọ àwọn àfà ló mú ọ̀rọ̀ wá púpọ̀ lórí ẹ̀ àwọn mí ò ní ìrún báyìí ni ìrún báyìí ni ìrún báyìí ni àwọn àfà ní ìyàpẹ̀ nílé lórí ṣùgbọ́n èyí tó fi ìpínlẹ̀ jù nínú gbólóhùn àwọn àfà nípa ìrún sọlátòwú sọ òun náà ni pé sọlátòlá asùn ìrún asùn ni wọ́n kì ní sọlátòwú sọ ìtẹ̀rí hadith imam muslim àti púpọ̀ nínú àwọn olùgbà hadisi wa tí wọ́n gbà wá ń sàlàyé pé ìrun salatul wusta òun náà ni ìrun asr agbalórí ahá anábì sallallahu alaihi wasallam àti ọ̀pọ̀lọpọ̀ àwọn sàhábà tó salatul wusta èyí tó fẹsẹ̀ nílẹ̀ jù lọ́wọ́ àwọn àfà òun náà ní kíkiri ìrun asr òun náà là ń kì ní salatul wusta bíbáyìí ọlọ́run wá ní káàkiri àlá salawat ní wọ̀ salatul wusta ọlọ́ni ẹ mójútó àwọn ìrun àwọn ìrun ọ̀ranyàn ó tún wá dákọ ìrun asiri nìkan pàtó ṣé ìrun asiri náà sí nínú àwọn ìrun ọ̀ranyàn ni ó náà bẹ nínú àwọn ìrun ọ̀ranyàn ṣùgbọ́n àfáà ní ìtúpa ní wípé káàkiri máa pàtàkì ìrun asiri then wọ́n ní lásìkò asiri àwọn ọmọ ènìyàn wọ́n máa ń ṣàdálà púpọ̀ ẹni pé wọ́n máa ń bízì lásìkò asiri yẹn à ń lọ à ń bọ̀ so mọ́ wọn á jẹ́ tí títà rírà lọ bíbọ̀ wa yóò fi fún wa kọjú wa káàkiri ní kírun àásìrì yìí ibi tó ti ní kírun àásìrì ibi tí ìgbà wa hadith ìfìdílẹ̀ ni máa ń fá tásìwò sọ̀látùlà àti ìgbàmà wátara áhàlùhó àbálùhó àwọn wátara ní sallallahu alaihi wa sallam pé ẹnikẹ́ni tí ìrun àásìrì bá bọ́ fún ẹ̀ náà ni pé tí ò kírun asr kírun asr ti wá bọ́mọ lọ́wọ́ tásìkò asr ti ọjà mọ́ lọ́wọ́ ànábì ní irú ẹni bẹ́ẹ̀ ó gbà gẹ́gẹ́ bí ẹni tó ṣe yí pé gbogbo àwọn ará alé rẹ̀ parun ìparun ṣẹlẹ̀ sáwọn ará alé rẹ̀ kódà ìparun ti ṣẹlẹ̀ sí àwọn dúkìá rẹ̀ kírun asr bá ti lè bọ́mọ yàn lọ́wọ́ tásìkò ó lọ tí yóò bá ti tì ànábì ní irú ẹni bẹ́ẹ̀ nígbà tó pàdánù àbí ìparun sí àwọn ará alé rẹ̀ àti dúkìá rẹ̀ lẹ́yìn fi yé wa ká lè bá àmọ́ bí ìran áfíríkì ní ọlá tó àbí ó ti fi pàtàkì gbogbo òórùn ló ti pàtàkì àmọ́ àwọn afáàní tó pàtàkì ti já akọ ìran áfíríkì nígbà náà ni pé àwọn èèyàn máa ń bí ìgbà lásìkò yẹn kí ẹ máa nàbàjẹ́ sọ́ọ̀dì àlámọ̀rí ọmọ ènìyàn ní ó lè fi lásìkò yẹn yàní àwọn bí ìdíwọ́ kan sí kejì àá sì fẹ́ àwọn tó bá lọ bí ṣe bí àsìkò yẹn mú mọ́mọ́ra pé afẹ́ palẹ̀ mọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ abẹ́rẹ́ fún wa níbi tí ó sàárọ̀ bí a ń ṣiṣẹ́ kan kò sí ìparí ẹ̀ bí wọ́n wò pé ilẹ̀ ń sùn kò sí ìparí iṣẹ́ yìí ẹni tó wà lọ́jà àwọn tó sára jà náà wọ́n máa wá lóṣìírísì iṣẹ́ ìlà fi wá lè jẹ́ kí àwọn eléyìí ó kọ́ èèyàn láti má ti wọ́n yẹn tó sùkò rẹ̀ fi kọjá tó pàdánù àwọn rẹ̀ àti dúkìá rẹ̀ fún ọlọ́run yẹn ní ẹni dúró láti kí ìrún tó bá kírun fọlọ́n kọ́ ni tíìlì tí ń tẹrí ba títẹ̀ láti ìtọ́lọ́run subhanahu wa ta'ala. ìṣẹ́ ní hìtùm bá wà nínú bẹ̀rù ìdá ń bẹ̀rù yẹn kí ẹ wà lójú ogun àrídáàdàn ẹ wá kírun ẹni tí ń rìn lọ ni ẹ ń rìn lọ ni ẹ wà lórí ìrìn ni ẹni tí ẹ kírun áwòrán kò báàlì ẹgbẹ́ tí ẹ wà lórí nǹkan àgùn ni ẹni tí ẹ kírun yín lọ́pọ̀ ìjà kò ṣàlàyé bá a fi máa kírun ojú ogun yìí ṣé ìbá àmíǹtìn wọn wá ní nígbà tí bá wà lórí ìfàkìbàlẹ̀ balẹ̀ ìfọkàn yín bá balẹ̀ ẹni tó kò sí ẹ̀rù máa akurulaha kama alamakum malam takunu ta'lamun kana wari ki ìrántí Ọlọ́hun ìrántí Ọlọ́hun subhanahu wa ta'ala kega polo ba ku simayi ikema ki ma ta ba balẹ̀ tí ò sì kẹ wà nínú ẹ̀rù bẹ́ẹ̀ sí lójú gbin ẹ wá kírun nígbà yẹn bùkátà kí wọ́n kírun lórí ìrìn lórí nǹkan gbọ̀mọ́ à ẹ̀ka balẹ̀ ẹ dúró kẹ kírun yín. sọ ááyà yìí ló fi yé wa wípé ìrún tó bá fẹ́ kí ìrún ọ̀ràn yàn jẹ́ ní ká dúró kì ìdúró kí ìrún ọ̀ràn yàn rókùnù ni nínú àrùkà ní sọ́lá ní ìdíkẹ́ nígbà àwọn orígun a irun. ọ̀ràn àyàn ní gbogbo ẹni bá fẹ́ kírun ọ̀ràn àyàn kúròkún dúró láti kí ìrun ọ̀ràn àyàn àyàfi láti fi pé a nǹkan tó kò rí kí islam pamọ́ olómo tí ò fi dúró kí ìrun yìí lókù robert àtún ọlọ́m agbára yín bá ti tó báwọn ẹgbẹ́ ká ọlọ́mọ kárẹ̀ kọ̀ọ̀kan wa rẹ̀ yàn tí ó bá yà ti kí àti dúró kírun yìí nígbà yẹn ní lóṣòrí àti dúkù kì àdúgbò máa ti ní agbára láti dúró kì àbúrò ìjẹ́lẹ̀ tí ẹ bá wà lálàáfíà tí ó sì kú ìlú kankan tó bá fẹ́ kírun ọ̀ràn yàn ìjẹ́ ni kú dúró kì ẹni tó fẹ́ kírun ọ̀ràn yàn lálàáfíà tó wá dúkù kì àbúrò bá mi àti ìdíkè ìdíwọ́ àbí lóṣòrí ló mojú kù ló mojú kù kì àdúrò ẹni bẹ́ẹ̀ kù ní ìrùn yẹn Allahu alam káyà yìí ní fi yé wa pẹ̀lú àwọn àhádìsì míì náà àbí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láyé ànábì sallallahu alaihi wasallam títí ká dúró kí ọ̀ràn àyàn ni. tó afáwa ní òṣìṣẹ́ sallallahu alaihi wasallam fi marad mawtihi jalisan ànábì sallallahu alaihi wasallam tó wá kírun irú ọ̀ràn àyàn náà ni síbi àìsàn àbí àárẹ̀ tó ṣe lọ́nà bí ti pàkàdà ó kírun ọ̀ràn àyàn yìí níjókòó ni ṣùgbọ́n sallallahu alaihi wasallam sọ́lá ìmáràdì máwùtì jalisan ó kírun ọ̀ràn ẹ̀yàn àbó kírun níbi àárẹ̀ tó ṣe àárẹ̀ tó ti dípò náà ló ti tún fi fọláìsì wá kírun ní ìdíkòó وصلناها كذلك مرة أخرى قبل هذه الحين لكن النبي صلى الله عليه وسلم ينجيكو nígbà kan síwájú èyí tó kí nígbà tí ààrẹ tí bíi ṣe bílẹ̀ méjì báyẹn lọ́dún tí ànábì kírun ọ̀ràn yàn níjókòó alákọ̀ọ́kọ́ òun náà ni pé ó ti kọ́kọ́ kí síwájú kí àárẹ̀ tó ṣe gbogbo wa sọ láìsí àwọn àfa àwọn ní alákọ̀ọ́kọ́ kí yẹn nígbà yẹn ló dàbí ẹni kí ti dúró rẹ sí bí àárẹ̀ náà ní ṣáà tí ò lè dúró kírun ó wá jókòó kírun ẹlẹ́ẹ̀kejì tó ti jókòó kírun òun náà ni ìgbà tí ń fi àárẹ̀ fi látara àárẹ̀ yìí lọ sí àlùkìyàmà خلافاته وصلاها كذلك مرة أخرى قبل هذه إيكين نذكر بيكو سواجه يتوكي لكن سعره يكوي كتابة اشتكى النبي أم سعره nsagharị سعره سعرسي وصلى الناس وراءه قياما ṣùgbọ́n wà táwọn alákọ̀ọ́kọ́ tó kí ẹ àwọn èèyàn wá ń kírun ní àkọ́wà ní ọ̀pọ̀lá na ṣùwárá àhù kìyàmùn àwọn èèyàn wá dúkọ́ ń kírun lẹ́yìn rẹ̀ àṣàrà ilé yìí wá sì tọ́ka sí tiwọn ìyẹn tí ó ṣe ìṣàrà ó sì tọ́ka sí wọn tí wọ́n sì tọ́ka sí kí àwọn èèyàn tán dúró kírun lẹ́yìn rẹ̀ pé àníjì lẹ́sù ìjókòó àníjì ìjókòó kírun ni nípa àìlera tó tilẹ̀ sí àwọn èèyàn wá dúró lẹ́yìn rẹ̀ ó wá sì tọ́ka sí tiwọn ìṣàrà ìjókòó ìjọba su gbogbo wọn wá jókòó àwọn tí tẹ̀lé kírun ọ̀nàmà ń sọ́rọ̀fà nígbà kánàbí wá kírun tán kọ́lá in kìdìtùn ánìtàl da alóda fílà fárí wà rúgbà láìpẹ́ yìí èyí náà fẹ́ lè máa ṣe ìṣí sí àwọn fárí àtàwọn rome yẹn kí àwọn persians àtàwọn romawa èyí náà fẹ́ ṣe irú ìṣísí wọn kí ni ìṣísí wọn yàkùmúnà àlàmúlò fìkìm wọ́n fún kọ̀ọ̀dù àwọn máa ń dìde dúró lórí àwọn ọba wọn àwọn ọba wọn àwọn ọlọ́lá wọn àwọn ọba wọn máa dùrú dó lórí wọn fahun wákùn kọ̀ọ̀ táwọn sì wà níjókòó ẹni pé àwọn fárísáwá àtàwọn rọ́báwá nínú ìsìnkú wọn náà ni pé àwọn ọba wọn wọn jókòó àwọn èèyàn wà dúró lẹ́yìn wọn àwọn òdìdí dúró irú ọ̀rọ̀ yìí làwọn afáàfin máa ṣàlàyé pé kíyẹ ó jókòó káwọn kan jókòó àmì ìka dúró síyàn lẹ́yìn bá ṣe fi bá nídìí tó kù bùkátà ọlọ́ alámkùrẹ́ pé yóò máa ṣe bẹ́ẹ̀ ànábì wá ní sàbá tó pẹ̀lú ibi léyìí ẹ̀mọ́ sí bẹ́ẹ̀ ẹ̀mọ́ sí báyìí báyìí ẹ̀mọ́ sí bí àwọn rómáwà àtàwọn fárísáwá ìdámà jẹ́ ìlàrí ìmám lè yóò tó mọ̀ bíyì dájúdájú wọ́n ṣe ìmáàmù ni láti lè máa kú sí rẹ̀ a ṣe ìmáàmù fún yín ẹni ìmáàmù wà fún yín láti lè máa tẹ̀lé láti máa kọ́ sí rẹ̀ nítorí náà ó ti gba àbáfọ́fá àrùkárò tí ìmọ̀mù bá ń kírun fún láti rùkú ẹ̀yìn lẹ̀ rùkú nígbà rọ́pàá àpapọ̀ agbórúkú ní rùkú ẹgbórúkú ní rùkú ìrà sọ́lá jàlítán àpọ̀lò jùlọ́sán ẹgbàọ̀n tí ìmọ̀mù ni pé tí ẹ bá ń tẹ̀lé ìmọ̀mù kírun ìmọ̀mù wá jùkú kírun gbogbo yín náà ẹ jùkú láti kí ìrun ni so hadisi yìí mo ní sàlàyé fún wa nípa wípé tá a bá ń tẹ̀lé ìmáàmù kírun tí ìmáàmù wá jùkú kírun gbogbo wa náà á jùkú kírun ni ṣùgbọ́n àwọn àfà wọ́n ní ìyapa ẹnu púpọ̀ lórí ọ̀rọ̀ yìí nípa pé ó gbogbo ìgbà tí ìmáàmù bá jùkú kírun ìmáàmù gbádùn nísìn àwa wá sí àáfíà gbogbo wa náà ń jẹ́ pé ìmáàmù ló tí ń jùkú kírun àwa táwa láàáfíà àwọn wa wà dípò kírun nípa àdéhìsì àwọn àfáà mi lọ lórí pé báyìí kí máàmù láti dípò kírun gbogbo máàmù tó ń tẹ̀lé imam gbogbo wọn náà wọ́n jókòó láti kí ìrun ni àwọn àfáà mi wọ́n ní rárá ìmáàmù yẹn òun tiẹ̀ ó ń tẹ̀lé ó ń kírun ọlọ́run ti fi lágbára láti kírun ni so ẹni tó wá lágbára àti dúró ìgbà kírun bọ́lọ̀ ti fún ní àgbà ilẹ̀ israel ọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ yẹn kò sí ìfẹ́ tó ni wípé ní ìrun àkọ́kọ́ fẹ́ di kọ́kọ́ kí fún àwọn èèyàn tó kí ṣe pé ó jókòó ń kírun yẹn táwọn èèyàn dúró lẹ́yìn rẹ̀ àwọn aláṣẹ títí ká jókòó ṣùgbọ́n ìrun ẹlẹ́ẹ̀kejì tó kí nígbà ń ṣe àárẹ̀ ikú rẹ̀ ó ń dúró kírun ó ẹ̀yìn náà Abubakar wá dúró àwọn èèyàn náà wá dúró ẹ̀yìn náà Abubakar ni wọ́n bá gbogbo tí wọ́n bá ń sọ òní ń sọ sókè àwọn èèyàn bẹ̀rẹ̀ ànábì òkú fún wọn kò sí ibi tí a ti ní tó wá láàrin àwọn àfáàní ẹ̀yìn bẹ́ẹ̀ kan ó sọ fún wọn ìṣúná kan ó sọ fún gbogbo wọn ó jùkú bẹ́ẹ̀ kan òṣìṣẹ́ tí wọn ó àjòkó nítorí mú ìyàpẹ̀ wà níwá nìyẹn ìfà nínú àwọn àfáà míì àwọn míì sọ yìí pé iṣẹ́ rẹ ti gbẹ̀yìn yẹn èyí tó ti gbẹ̀yìn kókò pa wọn láti láti dúkìá ẹ̀ wọ́n lọ ti dúkìá lásìkò ìṣàkóso alákọ̀ọ́kọ́ yẹn kúrò inú lọ́sẹ̀l ìyàtọ̀ ló wà láàrin àwọn àfà nínú ẹ̀wọ̀n ẹni àkọ́kọ́ wọ́n ní ìmáàmù ojú kò kírun ọ̀la pé ó rẹ òun ò lálàáfíà tó ń kírun bó ti lágbára rẹ̀ ni wọ́n á lálàáfíà ló gbó kírun lẹ́yìn ìmáàmù ni àwọn lọ báyìí àwọn míì lọ lórí kí a ẹ̀gbọ́n àdéhùn tí ìmáàmù ti jí kò kírun tó lálàáfíà àti aláàtí àtẹ́ntì gbogbo wọn náà ló dúkò kírùn ni àwọn náà dìkò sán sí ara ti àwọn míì wá gbogbo ìrítà à hadithi tẹ́lẹ̀ kejì ti ha ti fi alákọ̀ọ́ yẹn kúrò ni wípé ẹni tí bá ní agbára lálàáfíà tí ìmáàmù bá tẹ̀ lálàáfíà tó dúkò kírùn ni àwọn míì wá tó fi jámọ̀ láàrin hadithi méjèèjì a sọ àdísì méjèèjì nù a lo àdísì méjèèjì náà ni wípé àti máa ń bá lálàáfíà ẹni tí ó bá lálàáfíà yóò dúkò kírun ẹni tí ó bá lálàáfíà tí yóò sì yóò dúró àmì yóò dúró kírun tiẹ̀ ni àwọn náà tún wá ní níbẹ̀ yẹn ó tún wá wà ó tún fún yẹn ní ẹ̀sìn ìtìlíà kí ti fọwọ́ wù nígbà tí ó bá dúkò kírun kóhun náà dúkò kírun ó bá tù ó lè dúró kí irun. ìdí sọ́kúndé ìyàtọ̀ ẹnu pọ̀ lórí ọ̀rọ̀ yẹn lọ́pọ̀ àwọn àfàgbùgbọ́n náà láti ní ẹ̀kọ́ tí wọ́n fi ara sí wallahu a'lam ṣùgbọ́n ká dúró kírun fún bá ní ìkápá àti dúró kírun tí ó bára láti dúró kírun ọ̀ràn àyàn ni tí bá jùkú kírun ìrú ọ̀ràn àyàn là ń sọ̀rọ̀ ń parẹ̀ títí lágbára àti jùkú kì ìrú òrùn bẹ́ẹ̀ àkéṣerun tí ni ìparí báàbù tí ó sàlàyé nípa ká dúró kírun ti jẹ́ ọ̀ràn àyàn tí a bá fẹ́ kí irun a ọ̀ràn àyàn ṣùgbọ́n tí wọ́n gbàgbé tí wọ́n ti kí náà sílà ni ìfẹ́ burú bẹ́ẹ̀ ìyẹn lè dòkú sí i báàbù ta fún kà níwájú yìí yóò ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún wa ìṣàlà ọ̀rọ̀ náà sì sì ní orí ẹ̀bóyá káka òun náà àbáàbù tó ti lè àbí ọ̀rọ̀ tó ti lè ká fẹ́ fún ṣàlàyé fún wa òun náà ni sọláàtù marid dáàlísàn ìrún aláàárẹ̀ yẹn ni kí aláàárẹ̀ látùlù màrí ìdíjà àlìsàn káyà rẹ̀ ó kírun níjùkú kọ́lá ìmọ̀ránà bí lọ́kùsẹ́yìn radiyallahu anhu ìdíjà ìmọ̀ránà bí lọ́kùsẹ́yìn ìyọ́n ọlọ́run kú máa bá nínú àdífi rẹ̀ tó báyìí pé kánẹ́t bí bawasir ó ní àìsàn bawasir sáǹkì ní bawasir àti jẹ̀díjẹ̀dí àìsàn jẹ̀díjẹ̀dí ó ń sèun ẹni pé bí a di jẹ̀díjẹ̀dí tí máa jọ lójú èèyàn yẹn sọ́kàlùsù rasúláláhì sọ́kàlùsù àìsí wàsálàm wọ́n á béèrè lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run pé ìjọba yìí dàbí dáàmù ọ̀pọ̀lá anábì wá ní sọ́lkọ̀ ìmàn láti bẹ́ẹ̀ kírun nídùú kírun rẹ nídùú àìlám kásìtì kọ̀kọ́ ìdàn kọ́ bá lágbára láti kọ̀ọ̀kì ọ̀pọ̀lá àìdàn sayyidina imran bin hussein kuma wasu haka na ɗaya ke sa'alkuhu a salatu rajulin wa wa fa'il kuma biyare ke bowa ne irun ọmọ ènìyàn kan ọkùnrin kan tí ń kírun wa wa fa'il tó wá ń jù láti kírun akọ́la anábi wa sọ fún báyìí pé man sọ́jà kọ́ iman ẹni ká kírun nídùú ọwọ́ abdul olólọ́lá jùlọ man sọ́jà kọ́ ìdán ṣùgbọ́n báyìí aláwọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ káàkiri ní ìdajì ládàá ẹni tó bá dúró kírun àmọ́ nsọ́lá ní àìmàn ẹni tó bá dúró ẹni tó bá kírun ní ìsùnkúlẹ̀ ọ̀sẹ̀ ìdìbò àyà sí nílẹ̀ bọ̀wámi mo ti tẹ̀sí à ẹni tó fẹ̀jú sílẹ̀ ẹni pé láìdá ó fẹ̀jú sílẹ̀ láti ni ẹ aláwọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àdínsì ẹlẹ́ẹ̀kì bá ń gbà lérò nípa àdínsì náà ní kíkọ́ ìkírun àti bẹ́ẹ̀ lọ yàní aláàárẹ̀ ni báyìí kí ní ìrún ọ̀ràn yẹn ní jẹ́jẹ́ ní ọ̀ràn yẹn ní kágbókì tí yẹn bá lálàáfíà yẹn tí ó lálàáfíà yàní ilé ìgbìkìkì àgbókì bọ́lọ̀mù ti kírọ lọ́rùn ìyẹn ìrún ọ̀ràn yẹn tí ó lálàáfíà lọ́rùn tí àdínsì ń sọ̀rọ̀ nípa rẹ̀ afáni wàlúmùrá àbùkí yìí àlàárẹ̀ náà ni pé ìrún aláàárẹ̀ قال أنس سيدنا أنس رضي الله عنه لما تقنر لك ذلك خرج رسول الله صلى الله عليه وسلم على الناس صلى الله صلى الله عليه وسلم عاتبنا نبي جدي sọ́pàá àwọn èèyàn yẹni kó jáde sọ́pàá àwọn èèyàn wọ́n kùn yìí min maradin látara àárẹ̀ tó ṣe wọ́n ní kí anábì sallallahu alayhi wa alihi wa sallam jáde sí wọn wọ́n bá wọn tí wọ́n kírun ní ìjókòó látara àárẹ̀ tí ń ṣe wọ́n ọ̀pọ̀lá anábì wá sọ fún báyìí pé ṣíṣe sàlátà lọ́kọ́áìd ìgbà mẹ́sì ní sàlátà lọ́kọ́áìd dájúdájú kí àbí lórí ìrun ẹni tó dúró yóò mọ̀ gba ìdajì láàdá ni yẹni pé ìrún ẹni tó jókòó ó ní ìdajì láàdá ẹni tó dúró kírun ọ̀hádà sallallahu alayhi wa sallam àrídọ̀n lọ bí aláàárẹ̀ kan wò fara áhù yusalli ala wùsáàdà ànábì wá rí pé aláàárẹ̀ yìí ń kírun lórí ìrọ̀rí nígbà máa ti rọrí yẹn ti ń tìmù ìtìmù táwọn olóyìnbó ń pè ń kí òun wá ń forí kan àkàdà ha ọ̀rọ̀ màá bí ha àbíkí wá gba pílò yìí rọ̀rí ànábì gbà lọ́wọ́ rẹ̀ ló wá jùnú gbà lọ́wọ́ rẹ̀ ló wá jù á jùnú. àti ìka àkàdà ọ̀dán ilé sọ́lẹ̀ àyè ẹni tí ń sàárẹ̀ ló wá tún mú máa kírun sọ́lù alàlà àrùbí ilé kàfàkà bá fi kírun kírun lórí ilẹ̀ fún ìrẹ́ kanlẹ̀ tó bá ń kírun ìjẹ́ ní kí ṣùgbọ́n kọ́ fún ìkẹlẹ̀ tó bá lágbára láti ti bẹ́ẹ̀ wà ìdá tó bá kírun tó wà wá lágbára láti forí tẹ̀lẹ̀ láti kírun lórí ilẹ̀ rẹ̀ ìyẹn ní forí tẹ̀lẹ̀ wà ní ìbá àm tí ọba ti ṣe ṣe tó wà á ṣe náà ni pé jíkọ kírun àjíkọ kírun bá ti yẹ kó wá máa tì èyí tó dáa jù náà ní kí wọ́n fi kírun kírun lẹ́nu tó ń forí kalẹ̀ àlàyé lórí eléyìí náà ní kí wọ́n fi dúró kírun lọ́mọ lọ́mọ rò kí wọ́n sì gbogbo kírun bẹ́ẹ̀ tí ò bá ṣe é ṣe jókòó kírun tó bá jókòó yìí náà wọ́n tún wọn máa forí kalẹ̀ tó bá fẹ́ jókòó kírun ìjókòó kírun yìí náà ó forí sí méjì ìjókòó kírun kan jẹ pé kí àájókòó ni àájókòó yìí nígbà tó bá débi rúkú àá tẹ̀ báyìí ṣùgbọ́n àwọn àforí tẹ̀lẹ̀ àwọn àforí kan ilẹ̀ ẹ̀lẹ̀ ààrẹ mi lè wò ó sì máa fi yàn tí ó ní agbára àti ṣe bẹ́ẹ̀ tàbá lè ṣe bẹ́ẹ̀ àá ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tàbá lè ṣe bẹ́ẹ̀ láti máa kírun náà ni pé tàbá fẹ́ rúkú àá tẹ̀ díẹ̀ lẹ́yìn náà tàbá fẹ́ forí tẹ̀lẹ̀ àá tẹ̀ díẹ̀ tàbá ti fẹ́ jókòó kírun èyí tó dáa jù bó náà ni kí ká kọ́ sẹ̀sẹ̀ wa á fi sẹ̀ wa bọ́nú ara wọn báyìí láti máa jókòó kírun ni láti fi bọ́nú ara wọn ilé ìlú kásínà bá ṣíkà islam kàkàkùn bá ìsọ̀páàtù ilé yóò bá ṣeé ṣe gbogbo ọlọ́mọ pé ti rọ̀ wá lọ́rùn yóò ṣe ìgbàmí ń bẹ ọlọ́mọpá rẹ̀ fi wá ààrẹ yẹn máa ń nira débi pé àti ìdíkù gan yóò nira ìdíkù lè dúkù bá yóò bá ti fi gbogbo ìdíkù tó bá lè dúkù láti fi sínú náà ló ṣe déédéé nígbà tí kàásìyìn gan yìí fi kúdà ìyẹn lè sínú lórí ìdùbílẹ̀ àbí ìsúkẹ̀ rẹ̀ ọ̀nà bí wọ́n á ní tí ọba ṣeé ṣe láti forí tẹ̀lẹ̀ yìí nígbà náà yóò wá alù sùjúdà min ruku'ik ànábì wá ní ṣùgbọ́n kí wọ́n wá ń tẹ̀ yìí wọ́n wá jẹ́ kí sùjúdù rẹ̀ ìforíkalẹ̀ rẹ̀ yóò máa lọ́ọ̀lẹ̀ ju ìrùkú lọ àti ní rúrùkú àti ní ìforíkalẹ̀ méjì dá máa tẹ̀ ní tabakẹ́ rùkú àtẹ̀ níwọ̀n bá díẹ̀ báyìí Allahu akbar sami Allahu liman hamida azuri sike tẹ̀ ti rùkú yẹn ìwà ìtítẹ̀ ti sùjúdù yẹn tó wà lọ́ọ̀lẹ̀ bí tíṣẹ̀ ti ti àròkú lọ ilé láti máa ti lẹ́yìn sí ni ìyàní ìjókòó kírun yìí àbí títẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yìí ó wà fún ìrun ọ̀ràn àyàn àti ìrun násìlà ni ọ̀ràn àyàn ìyàní ọ̀ràn àyàn ní kádókì gẹ́gẹ́ bí àtúnṣe àlàyé sí ẹ̀yìn lọ́rẹ̀ látara àdéhìsì ẹ̀yìn Imran ibn Husaini àwọn ẹ̀kọ́ pọ̀ ọ̀gbìn táyọ̀ jáde nínú àwọn ẹ̀kọ́ táyọ̀ jáde lábẹ́ rẹ̀ náà ní pé ẹni tí bá ń kírun gbogbo òun tí bá ń kí tó bá já sí pé ìgbàgbára láti dúró kí ó lè dúró kí gbogbo òun táwo lè máa kí ó lè dúró kí ìrùn nígbà tí kí òun tí ìgbàgbára bí ọ̀rẹ́ ni àti kí láti dúró kí ó lè dùbúlẹ̀ kì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú nǹkan tí àríkà nínú àdíkì àdẹ ti ṣàlàyé bá sì gbọ́njú kì í kírun bá sì kí ìran yìí bá sì fi fún wa bá sì fi kílẹ̀ sí ìgbà sì fi fún wa a máa tẹ̀ ní títẹ̀ lérò kú àti ní ìkórè kalẹ̀ bákan náà nínú àdíkì tó wà ń bẹ̀ nípa wípé àti kẹ́kọ̀ọ́ àgbọ́yé nípa wípé ìrun náàkìlà ní ti tilẹ̀ tí yẹn bá fẹ́ kí òun kódà bí yẹn bá ní agbára àti dúó kí ìrun náàkìlà ó rọrùn yẹn lè dúkùkì ìrun náàkìlà yẹn bá ní agbára àti dúó kí ìrun náàkìlà lè dúkùkì tí a ti tẹ̀lé léyìí náà ni pé àwọn àhádìsá kàkúdá láti kọjá ẹni tí wọ́n ní àdébì tí wọ́n rìnrìn àjò bá fẹ́ kírun ọ̀ràn yàn yóò sọ̀ kalẹ̀ yóò ti jó kírun ọ̀ràn yàn ẹni ṣùgbọ́n náà sílà yìí máa ti lórí nǹkan ọ̀gbọ̀n rẹ̀ ẹ̀jẹ̀ bá fẹ́ kírun lórí nǹkan ọ̀gbọ̀n lórí ẹṣin lórí ràkúnmí ìfẹ́ ti ká dúró àjùkò kìíní kí ni ń kí lórí ẹ̀ ìrun náà sílà ń kí lórí àyìn nǹkan ọ̀gbọ̀n ṣe ìrun ní ìdajì ẹni tí ó dúró kírun wọ́n fẹ́ kírun náà sílà nísìn àti ìsọ̀rọ̀ sẹ́yìn lánàbí ní ẹni tó bá dúró kírun ẹni tó bá jù kírun ó ní ìdajì dáadáa ẹni tó dúró kírun so eléyìí náà sílà ó dúró náà sílà mu ìyẹn lágbára láti dúró kí náà sílà nísìn wá sí ìpè òun fẹ́ jù kìkì kéde ó ní ìrùn yẹn ṣùgbọ́n ládàá yẹn kò ní ní ẹ̀kúnrẹ́rẹ́ dáadáa yóò wá gba ládàá ẹni tí ó dúró kírun yẹn Allahu alam nípa ẹ̀nà a rí pé ẹ̀yìn bá fẹ́ gba ẹ̀kúnrẹ́rẹ́ láadá ọ̀gbẹ́ni tó ní kòkòrò iṣẹ́ rẹ̀ láti lálàáfíà kò bùkátà kó jókòó láti kí ìrún násílà náà ìgbà tó fàyọ níbí báyìí ìgbà ní pé irun ọ̀ràn àyàn àgbọ̀rọ̀ dúkùkì rárára àyàfi tó ṣe pé condition ìmúwa dúkùkì ìgbà ìrẹ̀ lókùn ṣùgbọ́n ìrún násílà ìyẹn lè dúró kí ó sì lè dúkùkì ṣùgbọ́n tó bá dúkùkì ìdájọ́ àti dúró kí ó wà yìí pé ládá tí wọ́n rí níbẹ̀ yẹn ìdájí ládá ẹni tó bá dúró kí a ìrun ni Allahu a'lam lè ní ìparí báàbù ẹlẹ́ẹ̀kì yìí náà ìṣòkè dájú gbólóòrọ̀ iná ni Allah nípa àtàtúnṣe bí kọ́lọ̀ kò fún wa ní ládá rẹ̀ ìtú jẹ́ àṣìṣe fún sọ pé lẹ́yìn ìgbàta bá ti ní ìmáànì kan láti ti wí kálímọ̀tì ṣáàdà ìrun náà ni ìjọsìn ẹlẹ́ẹ̀kejì tó ti tẹ̀lé kò náà sì ni ìtumá jẹ́ òǹkìyà láàrin ọmọ ènìyàn mùsùlùmí àti kọfùrù bákan náà ìrun yìí ló dàbí dẹ́bí orí lára ọmọ ènìyàn èèyàn lè má dáká ó lè má lẹ́sẹ̀ ó lè má ní orí kíkan tí sì máa sẹ̀mí ìgbẹ́sìn yóò bá ti lórí bá ti rí torí èèyàn bá ti gé èèyàn ìjọba ènìyàn máa náà nìyẹn bẹ́ẹ̀ náà ni ìrun ìrun bá ti kúrò nínú gbogbo ìjọsìn yòókù ẹ̀yìn káàkiri ti ṣàmádá èèyàn òjò mùsùlùmí má ìdájú náà ti sọ fún wa nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ hadith nípa wípé ìyàtọ̀ ìbẹ̀ láàrin ìjọ mùsùlùmí àti ìjẹ́ káàkiri òun náà ni ìfìrún sílẹ̀ ìjọba ti fìrún sílẹ̀ ìrọ̀lẹ́bẹ̀ ó ti ya káàkiri àyíkẹ́ ti kọjá nípa sí irun yìí níbi òfin kalẹ̀ fún wa nípa fíka kí bó ṣe wù wá bal ó ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí ẹ ṣe ń kírun yìí àṣàlàyé lọ́sẹ̀ tó ti rí ìgbà yìí pé ànábì ń kírun níbi kan ó wá gun mímbàrí ẹ̀ gun mímbàrí mímbàrí yẹn ga sókè ju ti gbogbo àwọn yóò máa rí bí ṣe ń kírun wọ́n á fẹ́ sùjú kí lè bá a rí kí lè bá a fi máa kí lè bá a rí kí bá a mà bí mo ṣe ń kírun yẹn ó ti kírun yẹn tó ti àwọn èèyàn gbogbo bá fi kírun ìfún wa dáfẹ́ ìfún wa ní sọ́ọ̀lù kàmáàrọ̀ àìtùmúní ìsọ̀lẹ̀ ẹ kírun ìgbésẹ̀ ti di bí ìfẹ́ kírun ṣùgbọ́n ṣẹ̀ríà Islam ṣẹ̀ríà fẹ́ tó wà dynamic ni wà rigid wà flexible ọlọ́run ò fẹ́ nira fún wa ní gbogbo ìgbà ọlọ́run máa ń fẹ́ kí a ní kí ìrọ̀rùn bá wa ni àwọn bó ṣe wáyé kan títí kan ìdíwọ́ kan tàbí ìnira kan wọ́n á mú wa láti má ṣe ṣẹ̀rẹ̀ wà fún wa ní àbáyọ títà àti ìtàmọ́ ìbá sílẹ̀ báyìí lẹ́ ṣèṣì títà báyìí bá ṣẹlẹ̀ báyìí lẹ́ ṣèṣì lẹ́sìn ànájì ṣàlàyé ẹ̀fún àkókò kò láyé mọ́sàbà ṣe ìkẹ́ àti ìdẹ̀kùkù fún ànájì náà sallallahu alaihi wasallam wá fún wa náà ní okun àti agbára láti tẹ̀lé ìgbọ̀nà ànájì kalẹ̀ fún wa ìṣe ìtẹ̀lé lánàá rẹ̀ lórí gbogbo bá fẹ́ ṣe ọ̀nà ni ó máa jẹ́ orí fún wa kí ìjọba ládàá ìjọba kan ṣe أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم ولجميع المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم وعليكم السلام ورحمة الله ibi tí ọkọ̀ ọkùnrin àti obìnrin tó máa ń kírun alhamdulillah ní ọmọ ní ìhòhò ọkùnrin àti obìnrin ọkùnrin ibi tí jẹ́ hòhò rẹ̀ náà ni wípé láti di ìdodo síbi orúkún rẹ̀ ṣùgbọ́n obìnrin gbogbo ara rẹ̀ ní ìhòhò àyàfi ojú àti ọwọ́ wọ́n bó lé ẹ̀ka akọ́fà nígbàtà hankirun ọkùnrin náà ta sọ wípé a ìdodo àti orúkún dúdúkún ni ibi tí kọ́fà náà ni ẹjú bẹ́ńkìrùn ọkùnrin náà tó na bá fẹ́ kìrùn yóò wọ aṣọ bá àti máa wọ̀sọ̀ ẹ̀tọ́ ọlọ́ni kóso ìdásẹ́kùn ìzìgásẹ́kùn ìdàkùnlẹ̀ mọ́síkà mọ́sájì ọlọ́gbà ló pàṣẹ pé wọ́n máa wọ àwọn nǹkan ọ̀ṣọ́ wa gbogbo àmọ́kọ́láṣí so àdísì bẹ́wà ọ̀pọ̀lọpọ̀ nípa wípé aṣọ tókùn yóò báwọ̀ ìyẹn ni ọkùnrin náà tó bá fẹ́ kírun yóò wọ aṣọ fún gbogbo ara rẹ̀ wọ́n ti ti bẹ̀rẹ̀ ní gbogbo orí àti bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kọ́ndíṣàn lámú tí wọ́n ti pè aṣọ tí ó wọ̀ bóyá nínú oníṣẹ́ àkùnrin lásìkò kan báwo sọ tí òjú dídé ìdúró ṣílùkù nínú ilé ilé ìkókò wọ́n wá sí láti ṣe òun wá kírun ọba ọ̀fàlà ṣùgbọ́n obìnrin ti sílẹ̀ nínú ilé ló wà ní ìka ló ti fẹ́ kírun ni gbogbo ara rẹ̀ pátápátá ló yẹ kó bò láti ibi tí ìhánlẹ̀ òun náà ni ojú àti ọwọ́ rẹ̀ bá kò kí dáadáa bó ti tó àti bó ti yẹ yóò kọ́ àbùgbò kọ́là ẹsẹ̀ rẹ̀ dùn sọ̀rọ̀ hàn àyàrá àwọn ìbìrìn níta ni òun rò sọ ojúgun ó máa hàn lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níta ni tó bá tẹ̀jẹ́ pé níta ni aburú ńlá ni ṣùgbọ́n tó bá jẹ́ nínú ilé irun yẹn náà ní ààyè so ní nọ́ṣẹ̀l tó ti ní bá ti fẹ́ kírun nínú ilé níta ni yóò bò gbogbo ara rẹ̀ ẹsẹ̀ rẹ̀ gan àmọ́ ìfà tó bá fẹ́ kírun nínú mọ̀nà tó máa ń fóbìnrin náà ni pé ó bọ̀ ṣọ́ọ̀kì so that tí bá ti ẹ̀ ń rù kú sí forí pẹ̀lẹ̀ ibi tí kò ní hàndẹ̀ níbi ẹsẹ̀ rẹ̀ àà tàbí ó fa aṣọ rẹ̀ yẹn gbogbo ẹsẹ̀ rẹ̀ yóò sì gbé bí pé tí bá ń rù kú sí forí pẹ̀lẹ̀ ibi tí kò ní hàndẹ̀ níbi ẹsẹ̀ tí àti tí kò balẹ̀ ju ojú rẹ̀ àti ìyà ní ọwọ́ rẹ̀ lọ ìfẹ́ àwọn àkúrà míì àwọn lọ lórí ojú gan láti láàrin ibi tí àwọn ọkùnrin wà ní lóbo ojú yẹn àbẹ́jọ́ wo dó lórí wípé à ẹgbẹ́ wọn fà sí sàlàyé ibi tó lè hàn án lẹ̀ tó tẹ̀lé báńkì òun òun náà ní ojú àti ọwọ́ so lórí ìdáhùn ìdíje yẹn gbogbo ara lóbìnrin ó gbò àyàfi ojú àti ọwọ́ rẹ̀ láti ní ọwọ́ láti gbé ọ̀nà ọwọ́ báyìí náà ni ìdí àtẹ́lẹwọ́ báyìí náà ni ọwọ́ ọkọ̀ rẹ̀. Alaikum salaam àbúrò nípa ìtura ní òkè nípa òkè yóò gba jàdùjàdù tó ní òkè nígbà tó dé tí ẹ bá tó ìlú náà tí wọn bá gba ìdí tó ní kọ. ọkùnrin méjì lẹ̀ tí ẹ bá kírun jàmáà. yóò gbádà ó kéré ní òun gbádà tó wà lórí tí ẹ bá ń bá ń àìpé lówó fún mi tí ẹ bá ń ẹni tí ó kò lówó sí òun tí wọn gba ìdajì ó kéré tí wọn gba ìdajì lájà fi tó o tí ẹ tẹ̀lé ká tó tó o ẹ̀sìn mi nà tí ẹ mọ ọ̀rẹ́ sí ìgbà yẹn tí ẹ á lè ní olúwa náà ó ti gbà bí ó kéré tí ó bá ń kó kí o ọjọ́ bá yóò wà ní kí ẹ sọ̀tún ló gbé ní mọ́tò lè kéde. àti máa gbọ́ yé báyìí kí tí èyẹ́ lè máa sọ yí pé nígbàtà ti wọ́n kí tí ẹ̀ bá kírun jàmá àbó kírun mọ́síláṣí nígbà dáadáa 27 àbí ju lórí ẹni tó bá dànù kìlọ̀ dáadáa rẹ̀ ó lékún ní 27 dáadáa ju ẹni tó bá dànù kìlọ̀ ìyàwó lè sọ yí pé ẹni tó bá jùkú kírun náà àbí tó bá tó kírun yẹn àbí tó kírun yẹn alákòókò náà àbí dáradà ní ìfìládá dáradà ìfìládá ní ọmọ nìkan ló mọ́ládá tó fi àmá ikú dáradà tí wọ́n yẹn ti gbajúra wọn lọ kò ní kí wọ́n yẹn mẹ́tàdín ní ọgbà àwọn yìí ó fi léjù ní ọmọ nìkan ló mọye ni ìrún dáradà

kò sí fúnyàn wípé ẹni bá kí ìrun ọ̀ràn yàn níjókòó ní balada yìí dájì ẹni tí balada dájì náà ni ìrun náfílà ìrun ọ̀ràn yàn tó bá kí ìjókòó kì ní ìdó káàbọ̀ wá lè kì ní ìdó ó zùrí mú wa kì ní ìjókòó àgbà kan sí gbogbo ọlọ́ àgbàládá tí a kì ní pàtẹ́ ẹ̀ká kì ní ìdó yẹn náà ó jẹ́ ọ̀ràn yàn ni ẹni tí ó kí pè ní kúzùrí tó ti kí o ní ìjókòó wá sílẹ̀ sí ó gba ìpínlẹ̀ ládàá ti tiẹ̀ ìtọ́lọ̀ ní sàtìláhà ìjọba àtùn ìpáyà ọlọ́run agbára yín bá ti tó nígbà yẹn òun páyà ọlọ́run agbára rẹ̀ ti tó nìyẹn ìdánilẹ́yà ìrún náà fìlà ẹ̀yẹn wá dára láti kì ní ìdúró wọ́n wù ìkìlẹ̀ ìjókòó ṣùgbọ́n ní tí wọ́n wá kírun náà fìlà ní ìjókòó yẹn yóò wá gba ìdajì dáadáa ẹni tí kì ní ìdúró irú náà fìlà ní ìsúná yìí àrí àlàyé lóra ipé ó kéré dárájà rẹ̀ ní ọlọ́nìkan ló máa dárájà ìrun náfílà ọ̀fún táwọn tó wá bí lórí náà ni pé ẹni dárábàrà àti kírun náfílà ní dúró tó wá kì ní ìjókòó yóò wá gba ládàá ìdájì ẹni tó kì ní ìgbó mo ṣàlàyé rẹ̀ pé ní ìgbà ẹni tó bá ní ojú kòkòrò ṣẹ́ẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ní gbogbo èyí ó jẹ́

اللهم كفر أيها اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم إنا نسألك علما نافعا ونعوذ بك من علم لا ينفع سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت سبحانك وأتوب